jẹ́ ká fún àwọn ọkùnrin láàyè mo ti sọ fún yín pé àwọn ọkùnrin wọn á sọ tiwọn tó ọ̀gbẹ́ni Ṣògo Rẹ́nikejì ó yá. lákọ̀ọ́kọ́ ná tí a bá wo ibi tí ojú ọ̀rọ̀ yẹn wà ọkùnrin tí ó fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú obìnrin ṣùgbọ́n tí èèyàn fi irọ́ tó fi bẹ̀rẹ̀ á tẹ̀ lè pé nírọ́ torí pé ohun tí ẹ̀dá máa ṣe tó bá di lọ́la ó ṣeé ṣe kóun fúnra ẹ̀ má mọ̀ lónìí hmm. kí a má máa fi gbogbo ìgbà máa sọ wípé mi lè ṣe nǹkan kan àbí ká máa fi ara wa gégùn lórí wípé a lè ṣe nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ àwọn Yorùbá bọ̀ wọ́n ní òkú òpapọ̀ mọ́pọ̀ mọ́ ẹ jẹ́ a ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ká yànnàná ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ká gbó lọ́tọ̀ ká gun lọ́tọ̀ ẹ jẹ́ ká fọ̀ lọ́tọ̀ ká da omi ẹ̀nu lọ́tọ̀ọ̀tọ̀ ká wá wa eléyìí tó jẹ́ ìdọ̀tí ká kó dànù ká wá wa eléyìí tó jẹ́ gidi ká gbé sí ọ̀dọ̀ òun náà ni wípé ẹ̀sìn ò papọ̀ mọ́ ìfẹ́ ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ nìfẹ́ tá a bá sọ nínú ìrírí gẹ́gẹ́ bí ohun tí ọkùnrin yìí tàbí obìnrin yìí tó mú wá wípé arákùnrin náà wá padà sínú ẹ̀sìn ẹ̀ lẹ́yìn ìgbà tó sọ pé òun ò ní lọ bẹ̀ mọ́ eléyìí túmọ̀ sí wípé kò torí ohunkóhun sọrú nǹkan tó sọ yẹn bí kò ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ obìnrin yẹn ó sì mọ̀ wípé ẹni yìí gba kínní yìí ó gbà tó ti kú táàyè mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé eléyìí ò kì í ṣe àròsọ ohun tó ṣẹlẹ̀ tí mo mọ̀ dáadáa ni hmm. mùsùlùmí àwọn teblik ó ní àfẹ́sọ́nà ẹ̀ ìyẹn ìyàwó ọkọ dẹ̀ lélẹ́yìí onígbàgbọ́ gidi ni ó tún jẹ́ ẹni tó ní ẹ̀bùn tó máa ń dúró níwájú àwọn ènìyàn ní chọ́ọ̀chì láti darí wọn bó ṣe wá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìtara fún ọlọ́run yìí ẹ má gbàgbé wípé àwọn tí wọ́n wá láti ìdílé mùsùlùmí tí kì í tún ṣe mùsùlùmí lásán tó jẹ́ pé àwọn tí wọ́n tó gbà á lójú àmì tí wọ́n tó jẹ́ ògbóǹtarìgì nínú ẹ̀mí ni àwọn ẹlẹ́sìn tẹ̀blíkì yìí ẹ wá wò ó ṣe rí i pé méjèèjì jìnnà síra wọn púpọ̀ ọ̀tọ̀ ni pé kí èèyàn jẹ́ mùsùlùmí aláfẹnujẹ́ tàbí onígbàgbọ́ aláfẹnujẹ́ ṣùgbọ́n àwọn méjèèjì jẹ́ eléyìí tó jẹ́ ọkùnrin tó jẹ́ onígbàgbọ́ jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó jẹ́ aṣíwájú nínú ìjọsìn ìyàwó jẹ́ ọmọ ẹni tó ṣe pàtàkì nínú ẹ̀sìn hmm. ẹ wá wo àwọn méjèèjì àwọn méjèèjì fẹ́ràn ara wọn gan débi pé bí wọ́n bá ń rín ẹ̀rín àrín pọ̀ ni hmm. tí wọ́n bá ń sunkún àsun pọ̀ ni ohun tó ṣojú mi dáadáa òun ni mò ń sọ nípa ẹ̀ ìlú Èkó iná ló ti ṣẹlẹ̀ ẹ ṣe wọ́n padà túká ni o kí ló fà á lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n bàbá kò fọwọ́ sí wípé kí ọmọ yìí ó fẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ọkùnrin yìí wá lọ sọ́dọ̀ èèyàn kan àjọdébẹ̀ ni ẹni yẹn wá sọ fún un pé wá o tó bá mọ̀ wípé o ló fẹ́ fi ọmọ yìí tipátipá ìṣẹ̀lẹ̀ a máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé agbára ìfẹ́ ò ní kà mọ́ o hmm. bí nǹkan kan bá ṣe ọmọ yìí tó bá fi bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run nípè mọ́ ẹ lọ́wọ́ o ò ní rẹ́lòmíì fẹ́ o agbára ìfẹ́ ò ní kà mọ́ nígbà yẹn ó ṣe jẹ́ ká kó gbà fọlọ́run kó jẹ́ kó ní kálukú máa lọ nítọ̀ ṣé wá rí i pé ọ̀tọ̀ nìfẹ́ ọ̀tọ̀ lẹ̀sìn hmm. lóòótọ́ làwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé ń dàrú lónìí dúdú yẹmí nítorí wípé àwọn ọkọ àtìyàwó wọ́n ti kọsẹ̀ kàkà bẹ́ẹ̀ kí wọ́n rọra ní sùúrù kí wọ́n máa gbàdúrà sọ́lọ́run kí wọ́n sì máa wojú ara wọn ẹ má wàá jẹ́ kí n yàbàrà kí n padà wá sórí ibi tí a ń lọ gangan òun náà ni wípé kò lẹ́tọ̀ọ́ kí ọkùnrin sọ fún obìnrin wípé màmá fẹ́ ẹ lọ ẹ̀sìn ni màmá ṣe hmm. obìnrin fún rẹ̀ obìnrin kóbìnrin tó bá ti lè rí pé ọkùnrin sọ pé ẹ̀sìn yìí o ni màá máa ṣe gbàgbé ẹ̀ o má torí pé ọkùnrin sọ wípé kínní nítorí tiẹ̀ mo ah! hmm. a sì ń padà bọ̀ nígbà tá a bá wú ẹ̀ lọ sínú ibi tí àkórí ọ̀rọ̀ kò ní gangan ká má bàa pẹ́ nínú ìrírí kí gbogbo obìnrin kí wọ́n lo àsìkò yìí láti ṣí iye wọn sílẹ̀ hmm. gbogbo ọkùnrin kọ́kùnrin ọkùnrin ni mí o ọkùnrin ò sì rí bákan náà tí ó bá ń ṣèlérí fún ẹ ní pé báyìí lòun ṣe máa máa ṣe lọ títí ayérayé ìṣẹ̀lẹ̀ á máa ṣẹlẹ̀ èèyàn á máa yí padà ọkùnrin yóò lẹ́bi o tó bó ṣe kúrò nínú ẹ̀sìn kan sí ẹ̀sìn míì òun ló lórí ilé ẹ̀sìn tó bá sì ń ṣe òun náà ló lẹ́tọ̀ọ́ kí ìyàwó àti gbogbo àwọn ọmọ ẹ̀ kí wọ́n máa bá a ṣe ṣùgbọ́n àwọn obìnrin àtọkùnrin àwa ní kájọ wò wípé kọkùnrin má wulẹ̀ parọ́ fóbìnrin pé máa máa ṣẹ̀sìn lọ nígbà tó ti ní lọ́kàn wípé tó máa ṣe leléyìí hmm. kí obìnrin náà sì wò wípé ohunkóhun tí ìbáwò kọkùnrin yìí fẹ́ ṣe màá gbà á gẹ́gẹ́ bí ẹ̀sìn mi ẹni tí mo sọ̀tàn ẹ̀ fún wa ń sìn kí n lè fi káàdì ẹ̀ nílẹ̀ tí mo sọ̀tàn ẹ̀ tán ń sìn àwọn méjèèjì yẹn tí má sọ fún yín wípé wọ́n ń pe obìnrin yẹn ní alájà Jésù ní ṣọ́ọ̀ṣì torí pé òun gan ti ń tẹ̀lé ọkùnrin yẹn lọ ṣùgbọ́n tó bá ń lọ ó máa wọ stocking ni eh, eh, ó máa lò jáàbù yẹn látòkè désàlẹ̀ tó bá tiẹ̀ débẹ̀ òun ló máa wọ̀ wọlé ah, ah. ṣùgbọ́n wọ́n á rí i pé ó fẹ́ràn ẹ̀sìn wọn wá kí n pè ní orúkọ ẹ wọn kàn máa pè ní alájà alájà jésù alájà <laughs> jésù ṣètìkẹ́ lè mọ̀ wípé irú obìnrin yẹn ti ṣetán láti bá ọkùnrin yẹn ní ìrìn àjò.